ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn títí dijọ́ gbéǹde abẹ́lọ́hún ọlọ́run jẹ́ àsorí rẹ̀ ayé àtijọ́ gbéǹde alkiyama àpadà sí ibú tí máa ń dé báyàn téèyàn ó fi wá di kèfèrí tí wọ́n mọ̀ wá fẹ́ júwe rẹ̀ pé ọmọ ọmọkùnrin ohun tá a jọ máa kírun gbà kan tí máa wá wá sí gbà kan tó ṣe wòlímọ̀ báyìí nílé kí ó báyìí rí ní òun ló ti di sẹ́lẹ̀hùn ní ọwọ́ bàtàhùn ni ló gbé jẹ́rìí sórí òun ló ti di pásítọ̀ ọlọ́mọjẹ̀lú rẹ̀ ọkàn ẹnìkọ̀ọ̀kan wa tá a bá tó wá dọ́dọ̀ ọlọ́run wáfìlà áàkìrọ̀tì hasana tọ́ba tá a bá tó wá dọ́dọ̀ rẹ ìwọ ọlọ́run gbogbo ibi tí dáadáa pín sí òun ni kò ṣe fún wa wákìnà àdábànà kọ́lọ̀ ń wá là wá níbi ìyá náà ló fi já sí pé olórí àdúà tí a máa ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ lóru ní ìyálẹ̀ta òun náà ni rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa a ti náà fi dóníyà hasana àṣẹlẹ̀ ayé tá a wà yìí gbogbo ntọ́ bá ti ń jẹ́ hasana torí pé ntọ́ jẹ́ hasana lọ́dọ̀ ọlọ́run àwa lè má kàkún hasana ntọ́ wa jẹ́ hasana lọ́dọ̀ tiwa ó lè má jẹ́ hasana lọ́dọ̀ ọlọ́run. fìràó náà ó lówó lọ́wọ́ tó bá pé ká lówó lọ́wọ́ ní nǹkan ní jẹ́ asánà ìbàjẹ́pọ̀ ló ń ṣe asánà fún fìràó ṣùgbọ́n kò ní mọ́ ni àṣẹ gbogbo orí ayé láì tí ọba ti sí yímọ́ ní bẹ́ẹ̀ tí ò sí ìsìláàmù níbẹ̀ kìí ṣe lọ́dọ̀ ọlọ́run torí ni ni ti náà ọba jẹ́ bàbá ma inna mafatihahu látànú òbèlè usba àwọn èèyàn tó lè lówó bá wọn mọ́ kọ́kọ́rọ́ ilé owó àìmọye géńdé lọ́wọ́ ń gbé kìí sowó gangan kọ́kọ́rọ́ tí wọ́n èé sílẹ̀kùn bí owó wà owó ti ya mọ̀ra ó ti ya owó ogbó tó bá já sí wípé kéèyàn olówó láì lẹ́sìn oore bá ní lọ́dọ̀ ọlọ́run nínú ẹni tí ọba ní asánà láyé òun ni kárúnà wà ṣùgbọ́n torí pé kò lẹ́sìn ọlọ́run ọba bínú sí ọlọ́run ọba parẹ́ rọ́bà náà ìwọ ọlọ́run ọba wa àwa ń bẹ̀ ọ́ á ti náà fi dòníyà hasana ayé tá a wà yí ọlọ́run ṣe dáadáa fún wa wàfẹ́lá àkèrò tí hasana táwọn wákìí náà àdáàbànà wàláì gbogbo téèyàn fẹ́ máa tọrọ ó ti wà nínú àdúrà yẹn àwa alákẹ̀ láìkí ká máa tọjọ́ ẹ̀yìn àfà eléyìí ọmọ mi tó wà l'Amẹ́ríkà eléyìí mo fẹ́ ṣèdánwò eléyìí mo fẹ́ kọ́lé eléyìí mo fẹ́ lọ́mọ́kà eléyìí mo fẹ́ lọ́kọ eléyìí mo wáyàwó eléyìí mo jẹ gbèsè ìwọ sá ti máa sọ pé rọ́bà náà ìwọ tó jẹ gbèsè kọ́lọ́wọ́ bọ̀ ọ̀sán gbèsè rẹ kọ́kàn rẹ ó balẹ̀ asánà ni. ìwọ tó o fẹ́ ṣèdánwò ọlọ́run dẹ̀ rí i pé kó o lọ kẹ́kọ̀ọ́ yẹn ni ó fún ọba páàsì asana ni ọlọ́run rí ọba yunifásitì ìní ọ̀sọ̀ ọdọ̀ lórí ibú ibẹ̀ ló ti daṣẹ́wó ibẹ̀ ló ti ya wèrè ọlọ́run wá rí páàsì fún ọ páàsì àṣetò oore tọ́lọ́run bá ti wá ṣe náà ayé fún wa ọdún mélòó láàlò láyé gbogbo náà lé ayé gan ó tún mú wàhálà dání ṣùgbọ́n náà tọ̀run kò mú wàhálà kankan dání tọ́ ọ bá sọ pé ọ jẹun láyé ó sùn yàgbẹ́ ni tọ́ ọ bá lówó lówó lọ́wọ́ mọ́tò rẹ bàjẹ́ ó ti ṣe ó ti gbọ́kadà ó ti lọ. ṣùgbọ́n àṣà náà tọ̀run kò sí wàhálà kankan bẹ́ẹ̀ wá fi láàkìrọ̀ tí hasana táwọn wá kìnà àdáàbà ọlọ́run síbẹ̀ fún gbogbo wa. ibi tí àáfàá bá wa dúró sí níjẹjọ nínú tíra mìíní ájúlì mọ́mìn eléyìí tí a máa ń ṣàlàyé ẹ̀ èyí tí àáfàá wa Mustapha Murad tí wọ́n kọ́ ọlọ́run bá nìsan bàbá yẹn lẹ́sàn-án rí àdíyàtúlìjáàrù ìmọ̀ fara ní aládùúgbò torí pé bí tá à ń bá lọ ni minahajuli mu'min fi tẹ́ríkìlì muharramat aláwọn ẹni ọlọ́run àwọn mùmíní òdodo bí wọ́n ṣe máa ń gbé àwọn nǹkan tí ò da àwọn nǹkan èèwọ̀ àwọn nǹkan tọ́lọ́run bínú sí. Si àwọn nǹkan tọ́lọ́run ọba kọ̀ bí wọ́n ṣe máa ń jìnnà sí tí wọ́n máa ń gbèjù sílẹ̀ tí wọn ò ní dédìí ẹ̀ tí wọn ò ní ṣe ọlọ́run jájẹ́ kan náà àwọn olùgbàgbọ́ òdodo ibi tá a ti wá bẹ̀rẹ̀ lónìí òun náà ni máa ń já sà àlálí mùsùlùmí náà wàdálà àlá àwòrán tìí àṣẹ nínú nǹkan tó yẹ ká tún jìnnà sí nínú àwọn muharramat àwọn tí ò da àwọn ẹ̀ṣẹ̀ bú àwọn ìwà bú tó yẹ kémi àti yín ó jìnnà sí òun lẹ́ni òun ni ìmọ̀ tọpinpin àwọn mùsùlùmí gbòròkó àwọn jẹ́ kéèyàn máa tọpinpin ìmọ̀ fimófínlẹ̀ ìmọ̀ sọ̀tẹlẹ̀múyẹ́ àwọn mùsùlùmí àti mímọ́ júwe àwọn tó fẹ́ wá òhò wọn tó fẹ́ ráṣírí wọn ká máa wá mú àṣírí mùsùlùmí ká fa mùsùlùmí lọ́ta lọ́wọ́ ká tú àṣírí mùsùlùmí fọ́ta ká ṣòfófó mùsùlùmí fọ́ta gbogbo eléyìí àáfàá ní nǹkan bú ni kò yẹ ká máa tú àṣírí mùsùlùmí àbátìrí Islam kò yẹ ká máa wá lọ bó ìhòòhò mùsùlùmí síta lọ́dọ̀ àwọn ọ̀tá ọlọ́run àáfàá ní fìlíbáàbì hadithu hatib bónú àbí baltaa wà á nà umar radiyallahu anhu àrọ́dà kọtláwù bímọ fàálà fàmọ́nàáwù nàbí sallallahu alaihi wasallam min kọtìlì yìí lìkọ́ọ̀nì yìí ṣèyídà bàdírọ́n sẹ́ẹ̀rí àáfàá lẹ́rìí wa alákọ̀ọ́kọ́ òun ni àdíìsì àáfàá wa àlíyù ọmọ àbí tọ́lìb àdíìsì àáfàá wa ọmọ àlíyù ọmọ àbí tọ́lìb yìí ìmáàmù Bukhari wọ́n gbà wá ìmáàmù Muslimu àwọn náà ṣe kíni wọ́n tún gbà wá àdíìsì yìí ló ń sọ ìṣẹ̀lẹ̀ kan àti sọ So ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ìrí ní àlùbásọ̀rù wa mọ́sálà ń bí mo rántí a ti sọ ìṣẹ̀lẹ̀ tí mo fẹ́ sọ yìí a ti sọ rí àádẹ́ tó tọ̀ sọ. kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún òun ni tó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà táwọn mùsùlùmí fẹ́ lọ gba Mẹ́kà gbogbo ara ti mọ̀ wípé ànábì wa sallam wọ́n lè kúrò ní Mẹ́kà wọ́n lè lọ sí Màdínà. Mẹ̀dínà lọ́lọ́run ọba ti wá gbà nábì láyè àwọn ará Mẹ̀dínà wá ń gba Ìsìláàmù wọ́n wá ń ṣe tọlọ́run ọba wọ́n wá dẹni ọlọ́run ànábì wá fẹ́ lọ gba Mẹ́kà padà ìgbà tó wá fẹ́ lọ gba Mẹ́kà yìí kò fẹ́ tí ìjẹ́sẹ̀ mọ̀ pé bí ìgbà téèyàn fẹ́ lọ bọ́tajà ó ti á sọ pé ọlá mọ̀ ń bọ̀ wá fọ́ gbogbo yín létí tó bá bí yín dá ẹ̀yẹ dúró dèmí àwọn ò ti àrò pé ọ̀fẹ́ wá fáwọn létí wọ́n ò ti à lọ wá àdá òǹgbé ọwọ́ bọ̀ báyìí wọ́n fi àdá hàn ọwọ́ rẹ̀ sọnù ni so téèyàn bá ti sọ fọ́ta pé mọ̀ ń bọ̀ wá bọ́ ọjà o ọ̀tọ̀ ó ṣe kí ni o yóò ti múra ju tiẹ̀ lọ yóò ti rò pé ìbọn ni ó gbé wá ni mọ́tò ni ó gbé wá ni àwọn ọmọ tọ́ọ̀gì ni ọ̀tá náà ti á lọ múra ó lè ti lọ pé mopo kí mopo ti gbé mọ́tò bíi kí ni o bàtàlíọ̀n wá kán ti gbé bẹ́yà bíi mọ́tò tírélà kan wá kán ti wá hangarand àwọn tọ́ọ̀gì níbẹ̀ yìí àwọn mọ̀pọ̀ sì ń fáyà wọn fà fà fà afá èyí sọ fọ́ta pé èèyàn ń bọ̀ wá bá jà yóò ti múra kọjá bó ṣe yẹ anábì sallallahu alaihi wasallam kò fẹ́ fọ àwọn ará Mẹ́kà lára kí ló wá ṣẹlẹ̀ sàábẹ̀ kan wá ń jẹ́ Hatib bọ́nà àbí balta sẹ́rí átìbù yìí wàlékùn salam átìbù yìí jama mùsùlùmí ńlá ni ẹni ọlọ́run first class ni ọmọ àlìjẹ́nà ni torí kò ti ṣiṣẹ́ kan tó yọ lọ́run ọba ná tó jẹ́ ò tó fẹ́ bínú sí mọ́ láyé kí ni ṣé ọ̀hún ṣèyídà badiran ó wà nínú àwọn sàábé bí ọgọ́rùn-ún mẹ́ta àti nǹkan kan àbí yòǹkà míì táwọn àáfàá pè wọ́n tí wọ́n lọ jagun Bádírì jama gbogbo àwọn bá Bádírì yìí ọlọ́run ọba yọ́nú sí wọn ọlọ́run ni mo yọ́nú sí yín ìyọ́nú èmi ọlọ́run ọba ń bẹ̀ lórí yín ẹ̀rí ìyọ́nú mi ọlọ́run ń wa náà ó ṣe tá a fi rí rẹ tá a ní rí ìbínú rẹ mọ́ ọlọ́run jẹ́ ṣẹ̀wárí ọmọ àbí bálítà ayí òun ní ìyàwó àtàwọn ọmọ ní maka yálà ká sọ pé òun ègbẹ̀sìn ọlọ́run dáadáa ẹ̀rú wa ń bá pé tànàbí bá dé maka àtàwọn sàábé kọ́mọ̀ jẹ́ pé ìyàwó mi àtọmọ mi wà náà àwọn tí ó ṣe kí ni tí ó lọ sí ẹ̀mọ̀ tó wá ṣe ó wá dọ́gbọ́n lẹ́tà kẹlẹ́ kẹlẹ secretly ó wáá fi rán ọ̀kan nínú àwọn obìnrin tó ń lọ sínú ìlú Mẹ́kà tó o bá ti débi báyìí sẹ́yìn gbà náà kò sí fóònù tó bá jẹ́rú ayé ìsìnkìlẹ̀ mọ̀ tí ó ṣe <laughs> yóò kí hello mọ́ sọ fún yẹn o mọ́ sọ fún yẹn o ànàbí àtàwọn sàábé ọ̀la là ń bọ̀ o jọ́n tèrè lọ́yà ètè sàkó o mọ́ka o lọ sí ibi báyìí lọ sí ibi báyìí o ìyàwó náà ya pé ọ̀rẹ́ rẹ̀ umu amdala <laughs> ẹ ni mo sọ fún yín o <laughs> àáfàá ló pè mí sí o wọ́n lánà bí àtàwọn sàbí ń kọ́ àsìkògùn jamaica o ẹ ni mo sọ fún yín ẹjọ́ ẹ̀yìn náà wà bí sáàsì o umu abdullahi sọ pé umu rasheed etí yín mélòó <laughs> umu umu kìlọ̀ pẹ̀lú ọ̀fẹ́ mi pé àáfàá àwọn pé àwọn ń sìn pàànà bí àtàwọn sàbí ń bọ̀ lọ́la jẹ́mọ́ má sọ pé mo sọ fún ọ Umar Abdallah ló sọ fún mi o pé ọ̀rẹ́ wọn <laughs> ìgbà tẹ́bẹ̀rẹ̀ láàrin ìjọ kan jẹ̀mọ́ èèyàn one thousand ti mọ̀ the aim is defeated anabi sallallahu alayhi wa kò fẹ́ kẹ́nìkan kan ó fura mọ́nú àwọn ará mọ́ka ṣùgbọ́n átíbù ó ti kọ lẹ́tà gbàgàdà ó fi rán obìnrin kan kó fún ìyàwó ẹ̀ ó dẹ̀ sọ fún pé ń wà ń bẹ̀ tọ́ wà ń bẹ̀ rẹ o yá a sọ fún o tó bá ti ka lẹ́tà mi tán fáwù ìgbẹ́ àfẹ́wé oko àfẹ́ nǹkan ọbẹ̀ kọ́yá wa o jẹ́mọ́ kìíní ọlọ́run wá rán jìbìrì ìlú Allahu Akbar sẹ́yìn wa Muhammad sallallahu alaihi wasallam jìbìrì ìlú wa dé bẹ̀rẹ̀ ànábì sàbẹ̀ rẹ̀ ọmọ àbí ó ti fi lẹ́tà ránṣẹ́ ó dẹ̀ fi lẹ́tà yẹn rán obìnrin kan obìnrin yẹn dẹ̀rẹ̀ ọ̀nà bíi báyìí ló ń gbà lọ sẹ́ẹ̀rí pọ́lọ̀ ọba ọba tó tóbi ni átìbùgọ́ ò ní bìlì pẹ́nìkan kan lè mọ̀ póun ṣe kí ni o òun kọ lẹ́tà kábàánirẹ̀ àwọn ọmọ yẹn torí tọ́lọ́hún ẹ bá nírẹ̀ àwọn ọmọ yẹn torí tọ́lọ́hún jẹ́mọ́ kí ni tí ó ṣẹlẹ̀ àáfàá wa Hatib ọmọ àbí balta òun ti kọ lẹ́tà kò mọ̀ pọ́lọ́ wọn ọba ti rán Jìbìrìlù sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa bẹ̀ Ali àtàwọn sàábẹ̀ kan dìde ọ̀yá ẹ obìnrin yẹn lọ ibikíbi tẹ́ ẹ bá ti bá wọn júwe ẹ rí ó báyìí ó báyìí ó gbẹ́rù nǹkan báyìí sórí bó ṣe rí bó ṣe rí rèé wọ́n dẹ̀ lé wọ́n dẹ̀ bá wọ́n wá bí obìnrin yẹn ilé obìnrin yìí lẹ́tà tí wọ́n fi rán ọ̀dà ó ní lẹ́tà kìíní lẹ́tà tí àwọn átìbù fi rán tó ní ọ̀bọ̀n fáwọn fámílì òun àwọn aráalé òun ó lóun wọn ò fóun lẹ́tà kankan o jama eré ni àwàdà sẹ́yìn mọ́ tóbìnrin yẹn ṣe ó ti lẹ́tà bọ́ abẹ́ ẹrun <laughs> abẹ́ kí la pè é sẹ́ẹ̀rígbà míì ọlọ́run mọ̀ sí alólè tẹ́ ẹ bá ra àwọn ọmọ tí máa ń jalè kò síbi tán lè tọ́jú owó tán bá jí sí ó lè fi sábẹ́ ọ̀ndàwíà ó lè fi sí ibi sítọ́kìn ó lè fi sí ibi bàtà tó ti já ó lè fi síbi tẹ́ ẹ̀ lè ronú ó lè fi sínú gílóòbù ó lè fi sínú pépà kan tí ara fi sínú eérú ọmọ tó bá ti ń jalè ọlọ́run mọ̀ sí alólè ó lè ọmọ ó lè tọwọ́ bojú ara tẹ́wàá owó tì tó jẹ́ pé kí ni ó ti bọ́ ibi tí ọ̀yẹ́ kó ti bọ́ ó lè ti fi sábẹ́ abíyá tí ò ní rèsì abíyá yẹn pọ̀ tówó fi ṣe kí ni o tówó fi ní jábọ́ obìnrin yẹn wá àtìgbà bẹ́ẹ̀rún alì nílé obìnrin ìmúlẹ́ta bóde ànàbí ò lè parọ́ mo ní ọmọlẹ́ta bóde ó ní lẹ́ta kí ni alì ní tọ́ ọ̀bà bóde wà lọ́ọ̀ì lànàjàrí dánákì tọ́ ọ̀bà ọmọlẹ́ta bóde àjọ sí o a ṣe kí ni àjọ sí o tá a wà lẹ́tà lára rẹ, àwọn àáfàá lo àdíìsì pé táwọn ẹni ibú tán bá lo obìnrin fọmíṣàn burúkú àbí wọn ò lóbìnrin obìnrin ìfọ́ọ̀fù nǹkan bú tó nídìí káyé ara obìnrin wò ó sì nídìí kan jáwó àwọn awọn nítorí pé nǹkan bú lóbìnrin wọ́n lè jáwó irú ẹ̀ làwọn obìnrin táwọn lò. tọ́wọ́ bá tẹ̀ wọ́n bọ́ọ̀bù mẹ́ta ó ní òsì bọ́ọ̀bù ọ̀yẹ̀ ẹja o wọ́n ó sì yẹ òkè kò sí bọ́ọ̀bù ẹjọ́ wọ́n sọ padà sẹ́yìn pẹ̀lú àárín kìí ṣe jíjáwó pa afẹ́ bá ṣe zìnà jíjáwó kí ni o afẹ́ ṣèwádìí security issue torí pé tọ́bẹ̀ ilé múlẹ̀tà yẹn dé mọ́kà ó lágbára dóò bí òmùlẹ́tà náà débẹ̀ yọ́ lọ fẹnu ṣe kí ni o ṣùgbọ́n sẹ́yìn pé tẹ́yìn bá fojú rí kálukú wa ní ìsìn adá handwriting ìyàwó àtọkọ wa mọ̀ téèyàn bá rí pé ọkọ mi handwriting àfa mi rè signature wọn rèé ọ̀rọ̀ yóò ṣe kí ni o yóò ní wait wọn ìjòrí lẹ́tà yẹn múlé má kà wọ́n já sí òhò ńgbọ̀ wá rí pé wọ́n fẹ́ já òun aláàjọ sí òhò òun náà wàá jẹ́ wọ́n já òun bó ṣe yọ lẹ́tà lábẹ́ irun orí nìyẹn ló bá fi lé wọn lọ́wọ́ jama hatib tó fi lẹ́tà ránṣẹ́ wọ́n nígbà tí ọ̀rọ̀ yẹn dé ti gbọ́ ànábì àsálàm tó pa àwọn sàábé wọ́n ní umaru bá ń sọ wípé ànábì jẹ́ kí n bẹ́ orí átíbù mùnáfìkì ni tí èyí bá ṣe mùnáfìkì sóhun ló yẹ kó kọ lẹ́tà pànàbí àtàwọn sàábé ń bọ̀ mùnáfìkì ni ìmọ̀ni rè òdenu ànábì ní ta ni ta ló fẹ́ pa ó ní ọkùnrin átíbù yìí ni. kémi ò orí ẹ̀ e, dáa ní ádírìbù nùkọ̀ jẹ́ ń ọrùn rẹ̀ kálí ọjẹ́rẹ́ kí ni kẹ́nìkan àǹfúlàǹsẹ̀ ìsìláàmù òun wá lọ kọ lẹ́tọ̀ orí Igbú kan lẹ́tọ̀ ẹlẹ́sìn mìíràn kan ọ wá kọ́ sí àwa àtàwọn ọmọ ẹ̀ ṣe rí ngbà tí Umaru <laughs> gbogbo alásìmọ̀ Umaru téèyàn bá ń jẹ́ Umaru tí ọba lè ó kò tí rò Umaru gbọ́dọ̀ lè àfáà ọgbọ́n tí mò ń sọ yé umaru tí ọba lè kìí ṣe umaru gidi ṣùgbọ́n umaru tí ẹ lé síbi kíni o àdínì mọ́ lé síbi ìranù anabi wa ni rẹ̀ umaru ìrẹ̀ àfa umaru àfa umaru áà áà áà ẹ mọ́ sórí ẹ̀ kalẹ̀ ìnáwó min ahalil badiri ìnáwó min ahalil badiri sẹ́ràdìsì jẹ́mọ̀ wà láyẹ̀kọ́ pọ̀ ń bẹ̀ anabi nítorí pọ́wọ́ àánú àwọn tán jagun kéne o bá dìrì ogun sì lè ní ogun tó gbóná tákọ́jà ní ìsìlámù owó lógun tákọ́jà tó gbóná lásẹ̀ máa ń sọ fún gbogbo àwọn ọ̀dọ́ ẹ̀yin ọ̀dọ́ ẹ̀ ṣe làákàyè ẹ jẹ́ kó rí yín ó pé ó ń bẹ nínú àwọn àfẹ́ ẹni ọlọ́run tí wọ́n ti ṣiṣẹ́ eré kan níjọ́ tí wọ́n ò tí ìgbọ́ súnà yé tọ́lọ́run bá sì ní mo yọ́nú sí ọ ọmọ ìyá wa kan sọ tó ṣẹlẹ̀ ńlẹ̀ yíbò níbi tí ọ àfáà kan níbi tó ti sáàfù ó sì tẹ̀dó síbẹ̀ ó sì ń kọ́ wọn ní kéwú ó ń kọ́ wọn lẹ́sìn tí wọ́n fi kọ́ mọ́sálásí sílẹ̀ yíbò kó tó wá di kó padà kú ò létà irú eléyìí wàláì bọ́yà tó ṣe ó ti yọ́ lọ́wọ́n bá ń ná ọwọ́ arara ṣàṣìṣe kan ìwọ wá ń sọ̀rọ̀ ẹ̀ kí láì da ọwọ́ ò ń spread ó kọ ọbú nípa rẹ̀ ìwọ tó ń spread ó kọ ọbú mọ́ gbàgbé ìwọ lè mọ̀ níṣẹ́ eré tí ó gbé ọ àlùjẹ́ náà bóyá òun ti níṣẹ́ eré kan àṣẹ gbogbo àwọn tó bá ti ní asabak àwọn ti ṣáájú wa pẹ̀lú iṣẹ́ eré mọ̀fẹ́nu pẹ̀gàn wọn mọ̀fẹ́nu tẹ́ńbẹ́lú wọn ànábì ní iná wú min alil badiri asẹ́nìkan náà ní pé à ta ni wọ́n fẹ́ máa bú alájì lágbájá ara àwọn tán gbé súnà wọlé Yorùbá nìyẹn so èèyàn máa ń rẹ̀spẹ̀tì àwọn tó bá ṣe kí ni àwọn tó bá mẹ́sìn dúró àwọn tó mú ẹ̀sìn wá àwọn tó ń dá sẹ́sìn tẹ́sìn fi ń dàgbà sókè ọlọ́run já jẹ́ kan nù wọn. àáfàá ní kí la fẹ́ lò níbi ìtàn yìí ẹ rí wípé átíbù ó dọ́gbọ́n fẹ́ tú àṣírí àwọn mùsùlùmí ni irú nǹkan tó ṣe yẹn kò dáa ó fi mú fínlẹ̀ nípa àlámọ̀rí àwọn mùsùlùmí òun wá gbé lọ láti lọ sọ fúnyàwó àtọmọ rẹ̀ kọlọ́hún tó wá tú àṣírí kó tó wá sọ àyà kùránì kalẹ̀ ọlọ́jàrí ọ̀nù rẹ̀ àáfàá níṣẹ́ wa rẹ̀ ni tó bá wá ṣe báyìí ẹ rí i pé ànábì ò jẹ́ wọ́n pa á tì ó nítorí pé ìnáwó ṣèyídà bàdírà sẹ́ẹ̀mọ́ átìbù ni ẹni tó participate nínú ogun àǹfààní tó bá já sí pé irú ẹni yìí fàyíntàrọ tábà aláàkíní alájásí wánú alálì ìsìláàmì wà áàlì yìí wà kọ́tùlù kíni mùsùlùmí àáfàá ní tó bá já sí pé ẹni tó ń ṣe òfin tó tó tó ń fi mú fínlẹ̀ ó weaknesses kí ni yorùbá weaknesses àwọn ibi tí mùsùlùmí tí wọ́n wíkì sí ibi tí wọ́n lẹ sí àwọn àléébù kọ̀ọ̀kan tó ń bẹ fún wọn ó fẹ́ fi mọ́ ni àti kó lè jẹ́ kí wọ́n mọ̀ pa àwọn mùsùlùmí àbí kán lè mú wọn lẹ́rú kán sọ wọ́n dẹrú kí wọ́n sọ àwọn náà di nǹkan ìjà ogun tó bá já sí pẹ̀rú àníyàn onítọ̀ọ́ nìyẹn àbí n tó jọ àáfàá nírú ẹni ìmí mọ́ ń yẹ sáá fìlà àròdè fàṣáadá nínú àwọn tó ń balẹ̀ ọlọ́run jẹ́ tó ń spreadi aburú ni àáfàá nìyẹn nìkan tó kọ́ irú wọn náà ń pa nǹkan oko àti ìtọ́jọmọ́ ìran wà áhálákà làhárúfà wà nẹ́sìlà irú wọn tó wá ń gbìyànjú àti já sí wípé gbogbo nǹkan oko kó parẹ́ ọ̀rọ̀ ẹbí kó dàrú ọlọ́mọdé ajẹ́ kan náà wọn. àfáàní tó bá wá rí bẹ́ẹ̀ irú ẹni tó bá wá já sí wípé gbogbo máa fimú fínlẹ̀ máa tú àṣírí àwọn mùsùlùmí ń tiẹ̀ òun fẹ́ẹ́ fi máa dá wàhálà alẹ́ ni hakọ alẹ́ ìlàdàb yóò jẹ bàbá láyà níwájú ọlọ ọlọ́run làwá. àáfàá níwàbí gbọ̀rúrọ̀ ṣe wá rí pẹ̀lú làlúrí àwọn kò ṣeé mọ̀nì àwọn necessities àáfàá ní kálukú ọ̀wà àmọ́ kúláàdì hasin kálukú ọ̀padà wà àmọ́ ta lẹni náà tó fẹ́ máa sòmú tó fẹ́ máa fi mú fílẹ̀ tó fẹ́ máa sọ̀fin tó tó gbogbo ayé ó padà mọ̀ pé nǹkan burúkú ni torí pé kí ni annanamímọ̀ ìdákáná minal kaba'ir fanamímọ̀ tùlì jasus akbaru wa aadọ́mù bìkẹ́sẹ̀ àáfàá ní pé ní Islam kéèyàn ọ̀kẹ́ rárá máa sọ nǹkan tí ọ̀fẹ́ ní máa ń pẹ̀ kọ́ máa gbé ọ̀rọ̀ kí ara ẹ̀ṣẹ̀ ńlá ni kéèyàn máa sọ̀wọ́ bókí ara ẹ̀ṣẹ̀ ńlá ni àáfàá ní sẹ́wá rí àlìjàsù ẹni tó ń fi mú fílẹ̀ ń pa fámílì àwọn èèyàn òfófó tiẹ̀ ló burú jù ló sì tóbi jù torí pé ó ní í ṣe pẹ̀lú kíni o ẹbí ìyẹn lọ́lọ́run ọba tẹ́ ẹ bá wo tá àáfàá sọ lẹ́ẹ̀kan torí àáyà kan làáfàá ń tú àwọn tó jẹ́ pé àwọn náà pa ọ̀rọ̀ ẹbí run wọ́n pa nǹkan oko run tó ní í ṣe pẹ̀lú kíni alaarufu wà násìlù ṣùgbọ́n ìtọ́ka wa ń bì òun ni pẹ́ni tó bá wá ń tọ́jú bọ́lé onílékin tó ń dalẹ̀ àwọn èèyàn rú ẹ̀ṣẹ̀ rẹ̀ tóbi níwájú ọlọ́run ọlọ́run kó là wá o ibi tá a fà parí ẹ̀ sí nìyẹn ọwọ́ akutarikul jumu'a liyusọ́líyà wahdahu Afa lára tí ò tún dáa ta gbọ́dọ̀ sí òun ni ká má kí jímọ̀ ẹlòmíì ọ̀ka jímọ̀ kan nínú àwọn mùsùlùmí ọba bá jímọ̀ ọba jímọ̀ náà nìyẹn ìjọ tí ọba bá jímọ̀ kọba náà nìyẹn ńgbẹ̀ ìbárólé sí ọwọ́ ó kú onílé ó lọ jímọ̀ ní oh ó ní bí máa ń kírun ìbínú ọba ẹ ti mọ̀ pé ẹlẹ́mìí ẹni tó yẹ pé ọba ìrun jímọ̀ bá ń bọ́mọ lọ́wọ́ ọwá ń oki ọkí àáfàá ní nǹkan bú ni àwa gbọ́dọ̀ ṣọ́ra látọ̀dọ̀ àáfàá wa abdullahi mama saud ọlọ́mùbá si sí i ó sọ wípé lè kọ́ omi yàtà kọlà fún náà júmọ́ àwọn èèyàn kan tọ́jà pé wọ́n máa ń wọ́nyìn wọ́n máa ń wọ́nyìn níbi ìran jímọ̀ wọn èé sábà kí jímọ̀ anábì ní làkọ́dí kíni làkọ́dí àmọ́mọ́tù àní àmúra rọ́jùlán yusọ́lì bìnnas ó ní mo ti gbàlérò pé màá pa ọkùnrin kan láṣẹ kó kírun fáwọn èèyàn túmọ̀ òháríkù aláàrìjálẹ̀ yàtàkọ́lá fún náà ánìlẹ̀ jùmọ̀ à àáfàá nílẹ́yìn eléyìí tóun ti gbà lérò nípa pé kíni nípa pé ọmọnìyàn kan òun ọ̀pá láṣẹ kó lọ jẹ́lẹ̀ máa mú yusọ́lì binas kó wá kírun fáwọn èèyàn fúnmọ̀ òháríkù alárìjáálí yàtàkàlàfúnà ánìlẹ̀júmọ́ tá a bá ti wá kíjìmọ̀ tán máa wá ní ọyẹ̀já nínú ilé gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tá a bá nu ilé tí wọ́n wà kí jímọ̀ kí ni tí ó wàá tẹ̀lẹ̀ sí wọn á wàá sunlé mọ́ wọn lórí jẹ́mọ̀ kí lára sẹ́ẹ̀kùn tí èèyàn bá sí bẹ́ẹ̀ nàìjíríà àwọn òníkọ́ dára ni ìyẹn ká àfáàṣe mùsùlùmí lẹ́yìn pera ọyẹ bá rí pẹtrò èèyàn bá da pẹtrò <laughs> sínú yàrá àfi wì èèyàn bá faná sí ilé bá ń jó kọ́ńbọ́ọ̀dù jó bẹ́ẹ̀dì jó ọba yàrá kejì wáyà náà yọ àfáà ọlọ́nkọ́mọ̀ fi sọ ẹ̀ sọ wa tọ́ọ̀gì òun ni wọ́n pèrú ẹni bẹ́ẹ̀ wa ní tí ṣe ni irú àwọn tí èkí jẹ àwọn tí màá sùn lé wọn màá ṣe kí ni o wọn ò sùn ilé wọn wọn ò bọ́ ọ̀nà wọn á jó níná ìmáàmù Muslim ló gbà àdìsí wa nínú àdìsí mi anábì ní làyàntà ìyáná àkọwámú anwádìí ẹ̀yìn múlẹ̀ jùmọ̀ áàt àwòlà lọ́wọ́ súnmọ́ láàyè kó nọ́nà mínàl gàfìlín àṣetọ́ bá wá rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan àwọn èèyàn kan tí wọn ò bá lọ já mi kí wọ́n lọ sọ́ra à ń wá dé èyí múlẹ̀ jùmọ̀ á nípa bọ́n ṣe ń gbé àwọn àrùn jímọ̀jù sílẹ̀ tí wọn ò kí. àọ́là yàtì mọ́nà lọ́wù alákùlù bìí tàbí kọjá sí bọ́lọ̀ wọn bó di ọkàn wọn pa thumma layakunanna minal ghafilin wọ́n wà á padà jẹ́ nínú àfọnufọ́ra nínú òpònú Imam Muslim náà ló gbé eléyìí wá wọ́n gbà wá fún wa nínú àdísì Abdullahi ọmọ Umar àtàdísì àfáàwà Abu Huraira kọlọ̀mbá ni yọ́nú sí wọn bákan náà wàhánà abili jáàdì àáfàá ní bàbá jáàdù lọ́gbàdí ṣe eléyìí wá àdọ́mọ́rí tó jẹ́ ìran tí a sọ yìí ó ní àná Rasulullah sallallahu alaihi wasallam qala ànábì sọ báyìí pé mọ̀ntárọ́kà sàlááfà jùmáìn tààwù náà ń bẹ̀ á ẹni tó bá mọ̀ọ́mọ̀ lọ gbérun jímọ̀ mẹ́ta jù sílẹ̀ out of negligence lẹ́ni tó fọwọ́ dẹ̀ngbẹ̀rẹ̀ lẹ́ni tí ò lákàkún sírun jímọ̀ ìyẹn ló jẹ́ ó gbé jímọ̀ kíní jù sílẹ̀ kò kí jímọ̀ kejì kò kí jimá kẹta kò kí aw layaktimana Allahu ala qulubihim kí ni nǹkan tí ó wàá ṣẹlẹ̀ ọlọ́run bó nìkan sí ligbáyà wọn sẹ́ẹ̀rí báyà tẹ̀ ń wò ń bì òun kọ́ la fi ń gbọ́rọ̀ èyí tó ń gbọ́rọ̀ gan wà ní kíni ó wà nínú nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kọ́lọ́nkó làánú wa lójú àáfàá nírú àwọn èèyàn báyìí tọ́já sí wípé wọ́n gbérun jímọ̀ mẹ́ta jù sílẹ̀ lẹ́ni tó fọwọ́ dẹ́ngbẹ̀rẹ̀ mú a nǹkan búgbà ni ọlọ́run ní ẹ̀yin mọ̀lẹ́kà ọya ẹ lọ sílé ọkàn rẹ̀ pa ẹ dí ọkàn rẹ̀ pa kọ́mọ̀gbọ́tọ̀ ọlọ́mọjọ́ kan wà ó dí pa Imam Abu Dawud náà gbà wá náà àdìsí ìyá wa sọ kọ́lọ̀ kó wà níyọnu sí i àáfàá tó ọ̀rọ̀ míì wá níbí pánàbí sallallahu alaihi wasallam ó ń sọ nípa rọwáhùl jùmọ̀á Wajibun ala kulli muhtalim ninu pé nínú àdámọ̀ Islam bó ṣe wù kéèyàn ya ọ̀bùn tó wọ́n ló gbọ́dọ̀ máa wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ <laughs> níjọ́ tí mo kà á nú tí àmọ́ sáà rẹ́rìn-ín ni ṣe rí bá ka àwọn ọ̀rọ̀ kan àbí kó ṣe làákàyè Islam mọ̀ mùsùlùmí tí ó <laughs> ìgbà tá a fi wà kékeré ọmọ ìwẹ̀ ẹ̀jẹ̀ bù ó dídí ọ̀sẹ̀ méjì ìyẹn ló fọ̀sẹ̀ kan ara báyìí èyàn àmọ́ ọdọ́gán fi ọṣẹ kan ẹsẹ̀ èyàn ó fọ ẹsẹ̀ èyàn ó sì fọ apá àtọjú èyàn wàá fi àdé àgbọn elépo pupa àbórì pàápàá nínú ọyẹ́ èyàn wàá ṣe kíni o èyàn ó fi para àfà sórí téyàn ó fi mọ̀ ní pé lẹ́yìn ìjọ márùn kán ara mú ọwọ́ kán fi kan bisikẹ́ rẹ báyìí ó ra àwọn èrí kan báyìí tí ó ṣe kíni o tí ọmọ dín rógbó ibẹ̀ la ẹni tí ì bá wẹ̀ ẹ̀yẹn fọ́ rárá rẹ̀ ẹ̀ rí àwọn èrí <laughs> àwọn èrí ẹlẹ́sìn mìíràn òun yóò máa jáde ń bẹ̀ kọ́lọ̀ńkọ́là wa. àáfàá lẹ́ni tó bá gbẹ̀rún jímọ̀ mẹ́ta tó gbèjù sílẹ̀ lẹ́ni tó fọwọ́ dẹ̀ ń gbẹrẹ mu tọ̀bá àlọ́wù aláàkọ́lùbí ọlọ́run di ọkàn rẹ̀ pa ó tún wá ń sọ bí ìgbéró wá olùjúmọ́ àwájì mọ́nà aláàkúlì mọ́ tẹ́lẹ̀ nínú rẹ̀ náà ni kíni al-ghuslu ìwẹ̀ ń bẹ lọ́jọ́ Jímọ̀ wọ́n sì fẹ́ ká fọwọ́ tó nípọn mú wẹ̀ yẹn anabisa salam ó ní sẹ́ rí káwẹ̀ ká sọ̀sọ́ lọ sí dì tọ́ba jẹ́ pásíkò ìtúnu àwẹ̀ àbíléyá tọ́ba tó wá jọjọ́ Jímọ̀ àwa tá a jọ kan fẹ́ ká lo pẹ̀fúmù ọdún mẹ́ta la nínú Islam ọdún mélòó mẹ́ta méjì lọ́dún ìkan lọ́sẹ̀ ìdí ìtúnu àwẹ̀ iléyà àfà ló fi jẹ́ pé ọlọ́run sẹ́rẹ́ lómi ọ̀fẹ́ mọ́ àìdì ẹlòmí ọ̀wà wọ ṣẹ́ẹ̀tì orí ibú kan lọ ìdí inú àmọ́ bíyàn so ó lè wọ ṣẹ́ẹ̀tì lọ́lẹ́ àná ó ní wọ́n ti understand understand the wèrè wo ewó ewó ní kéèyàn mọ́ sọ bí aṣọ kátókàtó wèrè kí tó bá wà ń lu èbò tó bá dì olórí aṣọ tiwọn nìyẹn ọ̀dọ́ tí wọ́n á bì tó bá ti wá gbádá kọ́ wẹ́ sí kíkọ́ wọ bùbá olórí aṣọ nu ó fẹ́ ṣe súná ọmọ ọ̀fẹ́ ibùmọ̀ọ́sì àwọn ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ò lẹ́rí ká fẹ́ máa sọ ká sọ pé àwọn mú ṣòkòtò àti ṣẹ́ẹ̀tì ẹlẹ́gbẹ́ tí ìbá ṣẹgbẹ́ lọ́yà ó <laughs> àbáwọn ẹlẹ́gbẹ́ tó máa ń wọ àwọn aṣọ kọjá aṣọ ẹlẹ́wọ̀n ọ̀jọ̀gbọ́n kí bí àwọn ọ̀gá àdìtọ̀ fún kankan bó lè yóò ṣe á fẹ́ mú aṣọ tó wà lọ mú aṣọ shirt and trouser pé ńlẹ fẹ́ fi ṣe ìkíní kan anniversary àbí lẹ́yìn send of year party ṣùgbọ́n téèyàn bá wò ó ẹlòmíọ̀ wà fẹ́ wáyé dì àbí jímọ̀ yọ wà wọ sọ́ra dáradá ọlọ́run kò tán wa ṣe. anabi asalam wọ́n fẹ́ ká wọṣọ tó dáa ajíwádù mọ́nàjid èyí tí wọn náà bá rí i pé ó dáa nínú aṣọ rẹ wàá wọ̀ èèyàn náà tiẹ̀ máa pákéjì nǹkan kò tí ì yọ àfáàfẹ́ lọ yìí di <laughs> lọ́wọ́ ara ó ní à ọlọ́run fẹ́ nìkan ló jẹ́ àṣọpọ̀ lọ́nbẹ nìkan ló jẹ́ irú aṣọ tó lè wọ̀ lọ́lé àná yẹn èyí tó tún wáá dáa jùlọ ní ọwọ́ lọ ní ọwọ́ lọ sí náà mọ̀ ṣe mistake òun àsọpá sọ tuntun o a kì í ṣàlàyé ni o irú ẹ̀ náà láàmú wá ṣe ń jọ jímọ̀ wọ́n fẹ́ ká wẹ̀ nírú ìwẹ̀ tá a máa ń wẹ̀ téèyàn bá ní jẹ́nàbàlà ànábì wa nírú ìwẹ̀ yẹn ọ̀ràn yẹn ni o fún gbogbo ẹni tó bá ti jẹ́ kó ti ń lálàá ẹni tó ti bàlágà nù eléyìí ìyẹn náà tó dúró bá nínú báàbù mi kọ́lọ̀ kó fún alágbòye àwa fẹ́ bọ́ sí báàbù kẹta lónìí nìkan <clears throat> al-ilhadu filaharom al-ilhadu filaharom sẹ́ẹ̀rí gbogbo wa láti máa haramu alaharamu limaki alaharamu aliye alimaki walaharamu limadani. Al ṣe rí mọ́sálásí ilé ọlọ́run àbẹ̀wọ̀ yẹn méjì yẹn ló wà ní mọ́kà mọ̀dínà èyí tó sì kẹta lèyí tó wà ní Palestine kọ́lọ́n kó jẹ́ kí darí rẹ̀ olódìdí kó wà lọ́wọ́ àwa mùsùlùmí òdodo ọlọ́run ọba ní wàlí masjidul haram alladhi ja'alnahu linnasi sawa'a sawa'a anil aqifu fi wal badi. ومن يرد فيه بإلحاد بظلم نذقه من عذاب عليم ọlọ́run ti a ní mọ́sálásí haramu mọ́sálásí ọlọ́run tó wà ní mọ́kà yẹn gangan èyí tó já sí pé jáánáwù lè náàsì àwọn ọlọ́run ṣe fún gbogbo èèyàn ni ọlọ́run sọ pé jáánáwù lè dáwílẹ̀ àmúwàl kọ̀ láwọn olówó nìkan kọ̀dẹ̀ sọ pé àwọn ọmọ ti bilọ́níà nìkan lè náà sí àṣé gbogbo ẹni tó bá ti jẹ́ èèyàn ni tó jẹ́ mùsùlùmí òdodo sáwà anílà àkẹfọ̀fẹ́ wàlúbàdì àṣé àlàyé tá à ń ṣe yìí ọlọ́run bá ní ìbá jẹ́ àwọn àṣẹ àtìpó gbogbo àlàmọ́ tí ń jẹ́ itikaf ìkóra nínú ilé ọlọ́run èèyàn ọgbà láadáa ìbá oní itikaafu àwọn tán fẹ́ kóraró tí wọ́n fẹ́ lo àsìkò díẹ̀ nílé ọlọ́run bóyá kan fi tìláwà bóyá kan fi sàskar bóyá kan fi ṣe àdúà bóyá kan lò fún nǹkan kan ọlọ́run ní mọ́sálásì yìí a ṣe ní ọjọ́ ibi tí gbogbo ayé ọmọ tàmọ́ rẹ̀ àwa ṣe fún gbogbo èèyàn yálà àwọn tó ń ṣàtìpó ni yálà àwọn míì tí wọ́n tún máa ń gbénú ìlú ni àti gbogbo àwọn tọ́já sí wípé wọ́n ní í ṣe pẹ̀lú mọ́sálásì yẹn ọlọ́run wá fi wọ́n ní ilẹ̀ wà máa ń yurídì fi ìbí ilẹ̀ hádín ṣe wá rí nínú mọ́sálásì mẹ́kà yẹn nínú mọ́sálásì ilé ọlọ́run àbí ìwọ̀ tó yàtọ̀ yẹn ẹni tó bá lọ gbèrò aburú ń bẹ̀ ẹni tó bá lọ kó mọ̀ tó lóun ò ṣe ìsìláàmù mọ́ ọlọ́run làwa ń bẹ̀ abẹ́ni tó ń sọ lẹ́nu rẹ̀ lọ́npọ́lọ́n ti àfọ̀nàmọ́ òun jésù lọ́nà yìí àbí gbogbo ọ̀ràn táwọn èèyàn bú láwọn tán máa ń ní òsọ́lọ̀ àwọn tí wọ́n gba existence of Allah gbọ́ ẹni tó bèèrè lè gbèrò bú nínú mọ́sálásì nòdíkíù mina adábínà àlè ọlọ́ni ìyà tó le kókó láàfin jẹ́ ìyà tó le òun láṣe kíni òun láàfin jẹ irú wọn kọ́lọ́wọ́n bá àlékè ọlá kọ́là wá kọ́mọ̀sí wálẹ̀ ní tí yóò jìyà kí ló fà á tá a fà á ṣe ti eléyìí bọ̀ a ti rínú àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n fẹ́ wó mọ́sálásí a rínú àwọn ọ̀tá ọlọ́run tí wọ́n gbógun ti mọ́sálásí ọlọ́run wá níṣẹ́ rí mọ́sálásí èmi ọlọ́run ní mọ́kà ẹni tó bá gbèrò aburú ẹni tó gbèrò ìtakòtò ọlọ́run ẹni tó gbèrò àìgbàgbọ́ nínú ọlọ́run nínú mọ́sálásí yẹn ah nùdíkìwù mí náà adábìn alim ìyá ẹlẹ́ta eléro ìyá tó gbóná gerigeri òun láàfi jẹ́ ọlọ́run jáde tó bá gbogbo ẹ̀ṣẹ̀ wa látọ̀dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní sẹ́ẹ̀rí inna a'adannas alálọ́yì mọ̀ ń kọ́tàlà fìlàárọ̀ ó ní sẹ́ẹ̀rẹ́ ń tá a lè lọ́ta ọlọ́run ẹni tó gbẹ́rù gbọ̀n tó kọjá àlà jù òun náà lẹ́nìkan tó bá ń bá àyàn jà bọ́ wá pààyàn sínú haram jama sóyè àbí òye ẹni tó lọ ọjọ́ pé lọ sí ájì ni àbọ̀ lọ sí umura abọ́kẹ̀tì ẹ̀ lọ sáúdí fún kọ́nfẹ́rẹ́nsì kan ni nírú ẹ̀ bá lọ ọ̀pọ̀ ọlọ́mọ́sí alẹ́ tí ó pààyàn sínú ilé ọlọ́ lọ́ba lẹ́nìkan ó ní fóò mo ti wọ́n nàìjíríà mo ti ní sáúdí màá ti gbẹ̀mí rẹ lọ́ba jù níbọn ah, yàtọ̀ sí pé yóò kọ́ rí bínú ìjọba ọlọ́run níṣẹ́ rẹ̀ ń tọ́ bá lọ ṣe aburú nínú ilé òun òun ó fìyẹ ẹlẹ́tẹ̀ lérò jẹ́ lànàbí wọ́n ṣàlàyé pẹ́ni tó ya èèyàn bú jù tó sì yọtọ̀ ọlọ́run jù lórí àlàyé yìí òun lẹni tó bá pààyàn sínú ilé ọlọ́run ọba àbí bẹ́ẹ̀ kọ́ áó kọtálà gọ́yọ̀rọ̀ kíni gọ́yọ̀rọ̀ kọtílà gọ́yọ̀rọ̀ kọ́ tílà wù àbí bẹ́ẹ̀ tí ẹ̀ kọ́ àbí kátó pé kú tílà wọ́n pa òun tí èsè wípé bọ́yọ̀ mẹ́ni tó pa sótìyébà àbólẹ́ni tó pa àáfàá ní gbogbo orú àwọn èèyàn báyìí wọn ó jìyà lọ́dọ̀ ọlọ́run àwọn sì lọ́rọ̀ wọn máa burú jù kọ́lọ́n kó là wá ń bẹ̀. alẹ́kìmọ́r ọ̀rọ̀ tẹ́tẹ́ tẹ́tẹ́ títa òun làáfàá bọ́ sí nínú ìwà tó yẹ ká ṣọ́ra fún òun ni ìmáa ta tẹ́tẹ́ kọ́lọ́hún mọ̀ sí wa ní ẹni tí ó sọ dẹ́dẹ́ tí ó wàá sọ di oge torí pé lónìí nínú táwọn èèyàn tí wọ́n ń fi jẹun òun lọ́rọ̀ tẹ́tẹ́ wà ẹ wo gbogbo àdúgbò lọ ẹ rí sure bet kíní kan lotto kíní kan chance kíní kan ewo làwọn ilé ìtọ́kọ́ dáyé ìgbà tẹ́lẹ̀ àwọn tá máa lo pépà kan wèrè kan báyìí tí wọ́n máa ti púùlù àwọn jẹ́mọ́ púùlù <laughs> bàbá púùlù <laughs> táwọn èèyàn sì tún ta púùlù náà dì sí wọ́n ń tàbí ṣùgbọ́n lọ́n ti gó bá náà rẹ̀ léṣo gidi torí pé gbogbo àwọn púùlù gbà kan wọ́n pọ̀ ṣùgbọ́n ní ìsìn òsì gan rìsẹ̀sẹ̀ gan ẹlòmíì yọ ẹ púùlù ẹ̀ torí ọlọ́ ó fi lẹ́ kíni o torí òsì ṣùgbọ́n káwọ́ fílẹ̀ nítorí ọlọ́run ilé òjì àgbàláadá àáfàá níṣẹ́ rọ̀rọ̀ tẹ́tẹ́ ọ wà nínú àwọn nǹkan tọ́lọ̀ ń sọ ní Suratul Maida aya 90 àti 91 ọlọ́run níṣẹ́ rí nàmẹ́lẹ́ kọ́múrù wàlìmẹ́sìrù wàlà ansọ́bù wàlà azlam rígísún mínàmẹ́lì ṣaitan fajitanibu la'allakum tuflihun ọlọ́run ní sẹ́ẹ̀rí ìmáàmù tí tẹ́tẹ́ ìmáàmù ajé ìmáàfọ́fà pín nǹkan àti gbogbo àwọn ṣe sí ìjà iléyà yẹn ọlọ́run lẹ́gbìn ni ara ṣe èṣù ni nínú amẹ́lì ṣẹ̀tọ́ tó bá wá rí bẹ́ẹ̀ fajitanibu ẹ̀ sí gbogbo àwọn ṣe sí yẹn làálà kún tó fọlẹ̀ ó náà kẹ́ ẹ lè bá a sórí ire kẹ́ ẹ lè jèrè lọ́dọ̀ ọlọ́run já jèrè o. ìnàmá yurídù ṣaitọ́nù ayúkẹ́ àbáyínà kọmọlá àdáwátà wálébàgìbọ́ àfẹ́lẹ́ kọmúrì wàlímẹ́sì àṣẹ ṣaitọ́n olórí burúkú yẹn alẹ́ méjèèjì yẹn ẹ ra àwọn tí mo tí o wọ́n ti jọ́ mọ̀ sàwádà àbò olórí burúkú ni bàbá rẹ ni bàbá rẹ lọkọ màmá rẹ èmi lọkọ ìyàwó mi wọ́n kọ́ máa ṣe wèrè nígbà bá fi sanwó tó máa ta gáàsù rẹ pé jẹjẹjẹjẹ tó dìbẹ́ lórí lu kẹsẹ́ẹ̀tì náà bá fi sí tó bá jẹ́rú kẹsẹ́ẹ̀tì àwọn bàbá alápàlà ayé ìjọ ìrẹ́pọ̀ ló dùn ọlọ́tí inú rẹ̀ àmọ́ dùn pẹ̀lú orí ibú tọ́lọ́tí máa ń yọ yíyá àmọ́ fọwọ́ orí ibú yíyá àmọ́ fọwọ́ ra ikọ̀ ikọ̀ wèrè rẹ̀ tọ́dà bí ìgbà tó bẹ́ẹ̀ bá lóyún tó ti yé nìyẹn yíyá àmọ́ mèsì ọ̀tún yíyá àmọ́ mèsì òsì jẹ́mọ́ ọlọ́run làwọn bí ìyá wà láàyè tó bá rí ìyá ikọ̀ rẹ̀ ọ̀pá gbó kí ni jẹ́ bẹ́ẹ̀ ikọ̀ yọ wọlé lọ nìyẹn tí wọ́n sá pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àdàbí mélòó ọlọ́run já sórí rẹ̀ ayàtọ̀ ọlọ́run lẹ́sùn fẹ́ dọ̀tà alẹ́ ni àti inúnibí ni àti kórìíra nínú kẹ́ mutí nínú ta tẹ́tẹ́ wàyẹ̀sù dàkùnmọ̀ àǹdíkìrì là wà á ní sọ̀la bákan náà wọ́n fẹ́ẹ́ gbórí yín kò mí rántí ọlọ́run ni o àti kẹ́ kírun lásìkò wàhálà ọlọ́run ní stop yá dáwọ́ dúró gbogbo àwọn àṣeṣí yẹn òun náà tó sọ. nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní máa ń kọ́ọ́là lè sọ ibì yìí ẹni tó bèè lè sọ fún ọmọ ìyá rẹ̀ àbí fún ọ̀rẹ́ rẹ̀ àbí fún ẹnìkan ló bá ní one b ó bá ń sọ bẹ́ẹ̀ ọkọ̀ mi jẹ́ àjọta tẹ́tẹ́ jẹ́ abẹ́ẹ̀tì ó rí pé Chelsea lọ́mọ àná Arsenal wàá rí pé ronú tẹ́tà fẹ́ gbà mista giwa ní ọ̀nà mr akínni mr gbadebo mr magaji òun ni yóò ọ̀nà kínni òun ni yóò ọ̀nà mr olójú èdè wọ́n bá kówó ọ̀rọ̀ tí wá ń gbábò lọ ẹ rí i pé sùn ọ̀dọ̀ tà á lẹ̀ ń ṣàlàyé fún wa ó lẹ́yìn tó wá sọ fọ́mọ kejì ló sọ pé ọ̀yá ń ó ní pé ọ̀yá tààl wá níbi ọkọ̀ mẹ́rùkà mo fẹ́ bọ̀ ta tẹ́tẹ́ fálíyà ta sọ́dà ànábì ló ń tàn gbọ́dọ̀ ṣe sọ́dà kọ sallallahu alayhi wa sallam onítọ̀hún yóò ṣe ìtọrẹ àánú lórí gbólóhùn tó sọ nǹkan lọ́wọ́ lè forí ju pé jẹ́ ata tẹ́tẹ́ mùsùlùmí èèmọ̀ sọ bẹ́ẹ̀ ìwọ́jà bẹ́ẹ̀ ọ̀yájà kọ̀ bẹ́ẹ̀ tiẹ̀ ṣe ìpara tẹ́lifíà rẹ̀ yorùbá nù ìwọ jẹ́ akọ bẹ́ẹ̀tì kí ni jẹ́ akọ bẹ́ẹ̀tì ó ní kọjá àwọn bẹ́ẹ̀tì tẹ́tẹ́ ni o ọlọ́run la wa so a dúró níbi ọrọ tẹ́tẹ́ lénìí tó bá dijọ́ mẹ́jọ a mọ̀ wá tẹ̀síwájú abẹ́lẹ̀ ọlọ́jà sọ lórí ayé àtijọ́ gbọ́dọ̀ fi àmọ́ gbogbo àwọn ọrọ rẹ tá à ń sọ fúnra wa ọlọ́njẹ́ ọmọ wọnú etí wa lọ jọ wọnú ọkàn wa lọ kó jókòó bẹ́ẹ̀ wá fi wúlò fúnra wa àti fẹ́sìn làlá haúlà wàlà kú wátá. إلا بالله العلي العظيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته